tó sì já sí pé àlá náà ó wulẹ̀ jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí ẹni tí ó bá di ànábì ọlọ́run tí ó náà mọ̀ gbà máa gba ìmísí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. mo wá fẹ́ tún fún wa ní àdíìsì kan àdíìsì yẹn mi ò ní bísílẹ̀ ẹ̀ lórí ìkíní àdíìsì yẹn gbajúmọ̀ pọ̀ kò sẹ́ni tó lè takò àfẹnitórí ẹ̀ bá ti burú tán ráúráú. àdíìsì náà ó wà nù Bukhari ó wà nù muslim àti gbogbo tíra àdìsí pátápátá mo fẹ́ ká wo ìbátan àgbékalẹ̀ àdìsí tá a kà yìí àti àdìsí tí mo fẹ́ ká yìí àdìsí náà àdìsí Abu Huraira ni o anabi sallallahu alayhi wa sallam ó sọ pé al-iman bid'un wa sab'una shu'ba ìgbàgbọ́ òdodo ó pín sí seventy something Be seventy three seventy four seventy five seventy six seventy seven seventy eight seventy nine kò wọ forty kò wọ kò wọ eighty al-iman bid'un wa sab'una shu'ba ìtumọ̀ shu'ba náà ni juziu ok ìpín ní jẹ́ shu'ba ìpín náà ló sì ń jẹ́ juziu Ànábì ń sọ ọ́nà àdìsí wípé. ìgbàgbọ́ òdodo ó pín sí ó pín sí seventy something kò pé eighty nìyẹn ọtẹ̀ iwájú àfùdọ́lùhá kọ́ọ̀lùlá ìlàhà ìlàlọ́ èyí tó ga jù nínú ìgbàgbọ́ nínú ìpín ìgbàgbọ́ òní gbólóhùn ìlàhà ìlàlọ́ wà àdínáhà èyí tó kéré jù lọ nínú ìgbàgbọ́ òdodo ìmọ̀ tọ́tùlẹ̀ azà anitorik òun ni mímú nǹkan ìpalára kúrò lójú ọ̀nà fún àwọn ènìyàn mímú nǹkan tó lè panilára kúrò ní ojú ọ̀nà fún àwọn ènìyàn sọyẹ yín báwọn ó tún tẹ̀wájú ó wá ní wàlẹ̀ hayahu ṣọ́ọ̀bátún minal iman ìtìjú ìpín kan lòun náà jẹ́ nínú ìgbàgbọ́ òdodo wàlẹ̀háyà ṣọ̀ọ̀bátún mínàlì ìmán ìtìjú kéèyàn jó ní tìjú òun náà tún jẹ́ ìpín kan nínú ìpín ìgbàgbọ́ òdodo ìbéèrè tí máa fẹ́ bí léèrè o lórí àdìsí àdìsí yẹn sọ pé ìgbàgbọ́ òdodo ó pín sí seventy something èyí tó ga jù nínú ìpín rẹ̀ onílà ìlà ìlọlọ́ọ̀ èyí tó kéré jù nínú ìpín rẹ̀ òun ni mímú ìpalára kúrò lójú ọ̀nà fún àwọn èèyàn bí ọ̀pàlàmbá bí ìgò bí èèpo ọ̀gẹ̀dẹ̀ tó lè yọni ṣubú ká mú kúrò lójú ọ̀nà tàbí tí ojú ọ̀nà bá dí fún igbó ká fi àdá ká fi la ojú ọ̀nà so that ẹni tó bá ń kọjá ìtàkùn kò ní kọ lẹ́sẹ̀ gbòǹgbò kò ní jẹ́ kí kò ní kó ìpalára bá a gbogbo ìṣesí wọ̀nyẹn òun náà jẹ́ ìpín kan tó kéré jù lọ nínú gbàgbọ́ òdodo ó tún wá fi kún wípé ìtìjú o òun náà jẹ́ ìpín kan nínú gbàgbọ́ ìbéèrè wàá rè o ká ní èèyàn jẹ́ mùsùlùmí ká ní èèyàn ṣe kí ni o èèyàn jẹ́ mùsùlùmí ọwọ́ a máa tọ́jú ojú títì ìmọ̀ clear ọ̀nà kì í ṣe mùsùlùmí o wọ́n máa ń kílíà ọ̀nà káníyàn jẹ́ mùsùlùmí ó wá onítìjú kò gba islam kò gba islam ṣùgbọ́n máa ń ṣe kíni ó jẹ́ onítìjú kì í ṣe àṣà ṣé yóò wà lìjẹ̀ náà. ṣé yóò wọ àlìjẹ́nnà kò gba islam láyé rẹ̀ ṣùgbọ́n onítìjú ni sáàrí nínú àwọn kèfèrí tí wọ́n jó ní tìjú ni sáàrí nínú àwọn kèfèrí tó ga sí pé tí wọ́n bá rí nǹkan palára lójú ọ̀nà wọ́n á mú kúrò ń bẹ̀ ǹjẹ́ yẹn sọ wọ́n do nígbàgbọ́ òdodo bí tí wọ́n bá kú sórí ọ̀wọ́ yẹn ǹjọ́ sọ wọ́n di ọmọ àdìjẹ́ náà bí àdìsí eléyìí á dàrú mọ́ ọ lójú tó fi alérò pé gbogbo ẹni tó bá ti ń lálàá lànà bí ọlọ́run ṣé gbogbo onítìjú ni onígbàgbọ́ òdodo ṣé gbogbo ẹni tó bá mú ìpalára kúrò lójú títì láàsọ pé onígbàgbọ́ òdodo ni a lè sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà la wà ní sọ nípa tèmi àti tiẹ̀ àbá àmọ́ fi ojoojúmọ́ láàlàá a lè di ànábì ọlọ́run. àlá lílá kan jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí ẹni tí ó bá jẹ́ ànábì ọlọ́run tó náà fi máa gba wáàyí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni kì í ṣe pé tó bá wá ń lálàá nìkan ọ wàá sọ pé ó ṣe kí ni o pé ó ti di ànábì ọlọ́run. ohun tí mo sọ yìí ó yé Mirza Gulam Ahmadu bẹ́ẹ̀ ló fi gá sí wípé kò fi ọ̀rọ̀ ẹ̀ mọ́ níbi àlá lílá nìkan ó lóun máa ń gba wáàyí gan-an ni lójú ayé tó bá gá sí pé ọ̀wọ́ àlá lílá nìkan ló bá fi ọ̀rọ̀ ẹ̀ mọ́ bóyá ó ṣeé ṣe kó mọ̀ pèrè lánàá bí ọlọ́run tó bá fi ọ̀rọ̀ ẹ̀ mọ́ níbi àlàlílá nìkan bóyá ó ṣeé ṣe kó mọ̀ pèrè ní ògìsí ọlọ́run ṣùgbọ́n kò fi mọ lórí àlàlílá nǹkan tí mo fẹ́ kà lẹ́yìn ló dreams àlá. visions ìríran revelations àti ìmísíwáyí mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta oní Mirza Gulam Ahmadu kó papọ̀ ẹni tí ó jáde bí ọlọ́run gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ pín sí lára ànẹ́bì náà ríran rí nǹkan tọ́lọ́ fi hàn òun náà lálàá rí nǹkan tọ́lọ́ ń bá fi hàn òun náà gba ìmísí ìmísí tọ́lọ́ ń bá fẹ́ fi lé lọ́wọ́ ló fi di ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam. àmọ́ mirza gulam ahmadu òun gbàgbé wípé ànábì ti sọ wípé òpin ti dé bá ipò dídi ànábì ọlọ́run lẹ́yìn òun ló sì fi já sí wípé àwọn wèrè kan tí wọ́n dìde nígbà táwọn ẹbí gan ò tí ì kú ò láyé lójú ayé ànábì sallallahu alayhi wa sallam bíi musailima alikazab lójú ẹsẹ̀ lànàbì pèsè àkíyèsí ó sì dákẹ́ fẹ́m òun náà sọ pé òun lálàá òun ríran òun sì gba ìmísí àmọ́ ń gbà tánẹ́bí kú ò láyé tán ọba tún dìde padà ìyẹn ló bí ogun tí wọ́n fi pa á wọ́n pa wọ́n sì pa ọmọlẹ́yìn ẹ̀ díẹ̀ èyí tí Mirza Gulam Ahmadu tó fẹ́ dá lẹ́nu ó fẹ́ dá ogun lẹ́ni. mo lérò pé a ti gbọ́ àdìsí yẹn yé dáadáa báyìí so tẹ́ ń bá sọ pé àlàlílá ó jẹ́ ìpín kan nínú ìpín nùbú wà ìyẹn ò túmọ̀ sí wípé tọba ti wá lálàá ọ̀rọ̀ àpẹẹrẹ ní kíni ànábì ọlọ́run ó lè di ànábì ọlọ́run o o lè dànà bí ọlọ́run. yàtọ̀ sí wípé ìlànà tó ń bẹ ńlẹ̀ fún àlá mùsùlùmí tí mùsùlùmí bá ń lálàá dáadáa kó ń ṣe nǹkan rere ohun táwọn ibi sọ ni wípé sallallahu alayhi wa sallam kó fi tó ọmọ ìyá rẹ̀ olólùfẹ́ rẹ̀ kó fi tó létí ó sì sọ fún wípé àlá àrètò láyì aláwo mú wá sí ìmúṣẹ o. tó bá sì lálàá burúkú kọ́ sọ fún ẹnikẹ́ni o kọ́kàn kọ́kọ́ ẹnu sí òsì lórí ibùsùn rẹ̀ kó sì tú ẹ́ kó sì sọ pé a'udhu billahi min shaytani wa min sharri ma ra'aytu a'udhu billahi min shaytani wa min sharri ma ra'aytu kó ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta kó sì gbàgbé ń pa rẹ̀ ntọ́ wá nípa ọ̀rọ̀ àlá nìyẹn látọ̀dọ̀ ànẹ́dẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam láti lè gáìdì wa tá a fi ní di ìdàkudà gẹ́gẹ́ bí ilẹ̀ ẹ̀rọ ṣe di ìdàkudà sínú igbó onígàmbàrí tó ga sí wípé òun náà ń sọ pé òun lálàá ni mo sùn mo lálàá pé mo rí gbá mo ráwo bí mo kàn ṣe lajú nìyẹn ó sì lá àwọn àlá èṣù jọ rẹ̀gẹ̀dẹ̀ ó lá àwọn àlá èṣù ó lájọ rẹ̀gẹ̀dẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ìlẹ̀rọ̀ lónìí tó fi ń sọ fáyé wípé ẹ má dààmú lọ mọ́kà mọ́ onígàmbàrí ni kẹ́ ti wá ṣe hajj kàábà tí ń bẹ mọ́kà òun ti gbé wá sí onígàmbàrí tó bẹ́ẹ̀ gẹ́ tí ìlẹ̀rọ̀ fi ń sọ wípé lẹ́yìn àlọ́ọ̀ àti òjíṣẹ́ rẹ̀ òun ló tún kàn ojú àlá náà ló ti ń rí gbogbo nǹkan rán danrandan wọ̀nyí o bó o ṣe ya wèrè àdínì ti ẹ̀nu. E tí ìwọ náà bá fẹ́ ya wèrè àdínì tí ṣètàn bá ti wá bá ọ lójú oorun tó o lá in tó tako ẹ̀sìn láti gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tá a bá lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tí irọ́ bá dé wá bá wa irọ́ yẹn látẹ̀wọ́gbà nígbà tí ò sí nǹkan kan nínú ọpọlọ wa tó jẹ́ òdodo ìsìláàmù tí irọ́ amadíyà bá dé ìyẹn ọ̀tẹ̀wọ́gbà náà ni tírọ̀ tìjáníyà bá dé ìyẹn ọ̀tẹ̀wọ́gbà náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ wá tẹ̀wájú báyìí. àdìsí mi rèé o. nínú àwọn àdísì tí ó tú àṣírí Mirza Ghulam Ahmad òpùrọ́ ògbólógbò òpùrọ́ àdìsí yẹn lọ báyìí pé an Muhammad bunu Jubair bunu Mut'im ani abihi radiyallahu anihu, qal sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yakul láti ọ̀dọ̀ Muhammad ọmọ Jubairu ọmọ Mut'imu látọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe Jubairu ọmọ Mut'imu kí Allah yọ́nú sí i. ó sọ pé mo gbọ́ òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam tí ó ń sọ pé ìnàlí asmaun dájúdájú mo ní àwọn orúkọ kan anna muhammadun èmi ni muhammad wa anna ahmad èmi náà ni ahmad wa anna alimahi alladhi yamuhu Allah ta'ala bíyà lè kúfùrù. èmi náà ni máa hí ìtumọ̀ máa hí ni ẹni tí Allah fi pa àìgbàgbọ́ rẹ nínú ìjọ rẹ wà á nà lè háàṣìrù èmi sì ni háàṣìrù alẹ́bì yóò ṣàrù náà àlàkọ́dàmì èmi ni háàṣìrù ìtumọ̀ háàṣìrù náà ni ẹni tó ga sí pé wíwá tó wá sílé ayé kò ní sí míì láàrin òun àti àjínde tó ga sí wípé kò ní sí ànábì míì mọ́ láàrin òun àti kíni o àjínde tàbí ẹni tó ga sí wípé lọ́jọ́ àlìkìyámọ̀ ibi ẹsẹ rẹ tó bá dúró sí ibẹ̀ náà ni wọ́n ti kó gbogbo ẹ̀dájọ́ lọ́jọ́ àlìkìyámọ̀ nínú ọlá tí Allah máa ṣe fún anẹ́gbà Muhammad ní ọjọ́ kẹyìn nìyẹn pé níbi ẹsẹ̀ àtànẹ́bì bá wà níbi tó bá dúró sí tó gbẹ́sẹ̀ sí ibẹ̀ náà ni gbogbo ẹ̀dọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ àlekìyàmọ̀ ìtumọ̀ haṣírù nìyẹn olùkó ènìyàn jọ wàá ná àlè áàkìbù èmi sì ní áàkìbù áàkìbù alladhi ákíbù ìtumọ̀ ẹ̀ ní òpin àwọn ànábì ẹni tí ò ní sí ànábì kankan mọ́ lẹ́yìn rẹ̀ hadisi wà nínú bukhari ó wà nínú muslimu ẹ̀yin ìjọ amadiya ẹ béèrè lọ́wọ́ dr saidi tìwẹ́yìn àti àwọn yòókù rẹ̀ wípé hadisi yìí ń kọ́ níbo lẹ fi sí kẹ́ tó gbà fún mirza gulam ahmadu tó pèrè ẹ̀ lánàá bí ọlọ́run tó pèrè lójìṣẹ́ ọlọ́run níbo lẹ fi irú àdìsí yìí níbo lẹ fi sí. Ah. bátìrì tá a wà lónìí ìsìn. náà àníṣe ẹ̀yin ìjọ amadiya ẹ̀yin ọmọ ẹ̀yìn ní inú ìjọ amadiya ẹ tí gbọ́n tá à ń sọ yìí ẹ àwọn àfààyàn léèrè wo wípé àdíìsì tá à ń yìí ṣé wọn ò ní lọ́wọ́ ni kí wọ́n tó máa gbà pé ànábì Ahmadu. ẹja tún tẹ̀ wájú. lẹ́yìn ìgbà tí ibùnú kẹfìrì mú àwọn àdìsí wá ó padà wá sọ àwọn àwílé lórí ẹ̀ wípé àwọn àdìsí. tó ń sọ nípa pé òpin ànábì ni ànábì Muhammad wọn pọ gan-an ni. àwọn àdìsì tó ń sọ pé kò ní sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì Muhammadu ó pọ̀ kí àdìsì bá sì ti sọ wípé kò ní sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì Muhammadu kí ló ń túmọ̀ sí un ó ń túmọ̀ sí wípé tíra kankan ò ní sọ̀kalẹ̀ mọ́ lẹ́yìn alukur'an ṣe àmọ̀ kí mo ti sọ fún yín síwájú wípé kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn ànábì tá à ní sọ̀rọ̀ tíra tíra ò lè sọ̀kalẹ̀ kọ́ wa máa fò káàkiri ogun sánmọ̀ ká wa máa di búrú rẹ̀ ẹni tọ́lọ̀ wọn bá fún tíra ọ̀dọ̀ ẹni tíra ó lọ àbí ẹni tọ́lọ̀ bá fẹ́ fún nímì sí ọ̀dọ̀ ẹni ó lọ nígbà tí ò ti wá sí ànábì kankan mọ́ láyé kò lè sí tíra kankan mọ́ lẹ́yìn alukurani nìyẹn tá a máa pè ní tíra tó ti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìmáàmù wa ibùdó Kathir rahimahullah ọwọ́ á ní kódà tí a bá wá rí ẹnìkan lónìí tó ń sọ pé ànábì ọlọ́run lòun. tàbí kó ń sọ pé òun gba tírà orúkọ rẹ̀ ní kazaabun òpùrọ́ afaakun ògbólógbò òpùrọ́ dajaalun asòkùsẹ́sìn dọ́ọ̀lùn olùṣìnà mùdílùn aṣìnilọ́nà kódà kò ń tì kówé láwa ni. kódà kò ń sìn kódà rògbòn sí i kódà kò ní tọ̀hún kí sòfò tẹ̀rẹ̀ ọmọ balẹ̀ kódà kò ní tọ̀hún kó jọkọ ẹlẹ́hà kódà kò ní tọ̀hún kó ní mọ́sálásí kódà kò ní tọ̀hún kí wọ́n máa kí àlùkùránì nínú mọ́sálásí rẹ̀ ẹnikẹ́ni tó bá fi yanu sọ wípé òun náà ti dànẹ́bí ọlọ́run lẹ́yìn ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa orúkọ rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wa òun ni kazaabun òkùrọ̀ afáàkùn ògbólógbò òkùrọ̀ dajálùn asòkùsẹ́sìn dọ́ọ̀lùn olùṣìnà mùdílùn aṣìnilọ́nà. gbogbo ọkọ̀ márààrún pátá ló ṣẹ mọ́ Mirza Ghulam Ahmadu lára. lásìkò àwọn sọ̀hábà. So àwọn méjì kan dìde àwọn náà sọ pé ànábì ọlọ́run ni àwọn ọlọ́run fáwọn ń tira ẹni àkọ́kọ́ òun ni musailima alikazab ẹni kejì òun ni ali asiwadu ali ansi ali asiwadu ali ansi òun dìde ní yaman musailima òun dìde ní yamama àwọn méjèèjì.